نسألك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 fìdíìn eléyìí tí ẹrú ọlọ́run kan tí wọ́n ṣe agbátẹrù ẹ̀ kí Allah kó bá san ní ẹ̀san lórí láyé ń bí àti ní ọ̀la al-qiyama insha Allah bi qawtillah mo ọ̀làdùnní bello òní orúkọ ti tèmi mo sì wà nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ẹ̀ṣánú ajé lọ́gbọ́mọṣọ́ ah, ètò yìí ẹ má gbàgbé pé ẹ má béèrè ìbéèrè tí ẹ sì má gbọ́ èsì sí Sheikh kó tó di pé a máa gbọ́ ìpè lọ́lọ́kan òjọ̀kan láti ọ̀dọ̀ àwọn èèyàn wa ní ilé ǹjẹ́ tí èèyàn bá ń kírun lọ́wọ́ tó wá já sí pé lórí irun rẹ̀ ó dínrùn kù bóyá ìwọ ní rákà mẹ́rin ó wá di wípé ó rí pé òun ti dínrùn kù tí ò ṣe àtayá níbi ìjókòó alákọ̀ọ́kọ́ tó wá ń kírun lọ bẹ́ẹ̀ pẹ̀lú ní pẹ̀lú ìrántí pé òun ti dírun kù lódodo tóun ó sì san kàfàrà rẹ̀ padà ó wá ń kìlọ̀ bẹ́ẹ̀ ó ń kìlọ̀ bẹ́ẹ̀ fa ó fi wá dórí tàṣáhùdì ìgbẹ̀yìn lẹ́yìn tó jásí pé ó yẹ kó ṣe kọ̀bìlì síwájú kó tó di pé yóò sàlámà tó wá jásí pé ó tún wá padà wá gbàgbé pé ó yẹ kóun mú ìtanràn ìrun tóun dínkù wá ó tún wá sálámà ó wá ẹsẹ̀ wá rántí ǹjẹ́ báwo ni ó bàjẹ́ ni àbíbà ni ọ̀padà wá ṣe tí ó fi káàdì ẹ̀ bisimilah. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuh. wa ti ṣẹlẹ̀ sanabi muhammad sallallahu alayhi wa sallam rẹ̀ nínú hadith abdillah ibn buhayna. nínú sàhíhì muslim àtàwọn tíra fanabi ṣe sọláàtì lọ ó wá gbàgbé àtàyà alákọ̀ọ́kọ́ ó fi dìde lọ sí rákà ẹlẹ́kẹta fún sahaba ṣe subhanallah fanabi bá sọláàtì lọ tó ti gbàgbé àtàyà alákọ̀ọ́kọ́ ẹ̀ka kéèsì ọ̀ padà sórí ìjókòó máa hmm. wọ́n bá sọláàtì lọ kò sì tún sáàyè fún yẹn pípé ń bàbá parí rákà ẹlẹ́kẹta aláṣẹ̀ṣẹ̀ wàá jókòó ní ìsìn rárá ẹ máa bá sọ lọ títí tẹ̀sí parí rákà mẹ́rẹ̀ẹ̀rin eléyìí tó wà ní sọ̀láàtì lọ́họ̀ àbí asr àbí sọ̀láàtì làṣà nígbà tẹ́ bá tó parí rákà mẹ́rẹ̀ẹ̀rin gbà náà lẹ́sẹ̀ táyà nígbà tó bá kú sálámù ẹ wá forí kanlẹ̀ ti dínkù nínú sọ̀láàtì yìí eléyìí tá a sí qabla as-salam ọbẹ̀ ìlànà Ànábì sallallahu alaihi wasallam ti ṣe ó forí kalẹ̀ ṣáájú kó tó sálámà nítorí kó ti dín àtàyà kù. sírùlẹ̀ náà bá wa ṣẹlẹ̀ sí yẹn báwa náà sì yẹ ká ṣe nù. àrántí àfi lẹ́yìn ìgbà tá a sálámà pé a ó sì ti yẹ láti fi dí ìforíkanlẹ̀ tí síwájú sálámà látàrí ìgbàgbé tó ṣe àyè tí wọ́n á forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì fún gbàgbé tá a bá tún ṣe nínú sòjúdù sáà àní forí mi kalẹ̀ fún. wáyé o bàbá tí wọ́n á gbàgbé tá a ṣe sòjúdù sáà báyà sáájú ká tó sálámà àbí lẹ́yìn ìgbà tá a bá sálámà ẹni pé sùjúdù sáhù tí máa síwájú sí sálámà yóò wà lẹ́yìn ìgbà tá a bá parí àtàyà wa ni. sùjúdù sáhù tẹ̀yìn ìgbà tá a bá sálámà ńṣe ló wáyé lẹ́yìn sí sálámà tó jẹ́ pé àtàyà síwájú ẹ̀. Hmm. táàtún á tún àtàyà ṣe fún ìforíkalẹ̀ ti gbàgbé ká tó sálámà àbá àní túnṣe. nínú madhhab ti imam malik rahimahullah àwọn sọ pé ẹ̀ tún ṣe tashahhud ṣáájú kó tó di pé sálámà lẹ́yìn ìgbà tẹ́ bá forí kanlẹ̀ ti gbàgbé kò bá jẹ́ kọ̀bùlé àbí bàdí. Hmm. ṣùgbọ́n ètò dọ́gba jù ọ̀rọ̀ táwọn olùmọ̀mí sọ wípé àtúní tún tẹ̀síáhùdù ṣe má àní tún àtàyà ṣe má. nítorí àdéhì méjì ló wà àdéhì alákọ̀ọ́kọ́ onáà ni àdéhì Imran ibn Hussein ẹlẹ́ẹ̀kejì náà onáà tún jẹ́ sàábì kan náà ló gba méjèèjì wa ṣùgbọ́n nǹkan fẹsẹ̀ rinlẹ̀ ọ̀kan fẹsẹ̀ rinlẹ̀ èyí tí ìfẹsẹ̀ rinlẹ̀ lè tó sọ pé àtúntún àtàyà sí èyí tó fẹsẹ̀ rinlẹ̀ ńlẹ̀ tí ó sọ pé àníntún àtàyà sí ma torí ẹ̀ àlùmá Muslim náà ló tún gbé ìyún náà jáde tẹ́ ẹ bá ti forí kanlẹ̀ ti gbàgbé tẹ́ ẹ forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì tẹ́ ẹ bá ti gbórí sókè ẹ sálámà lẹ́ẹ̀kan náà ni báyìí lọ́ra láì ṣẹ̀ṣẹ̀ máa ṣe àtàṣáhùdù mi ẹ̀ní sàtáyà mi rárára eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. jazakumullahu khairan àsìkò ti tó báyìí ẹ̀yìn ẹ̀ tí ẹ̀ máa pè wọlé zero nine zero five five three five five five five eight zero nine zero five five three five five five five eight zero nine zero five five three five five five five eight fáwọn tó ń bẹ lọ́nà tó jìn réré nọ́mbà tẹ́ máa pè sílẹ̀ plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six nọ́mbà tí ẹ fi máa pè wọlé nù insha Allah bí qudratillah. ọ̀dà ọ̀dà bíi ẹni pé àwọn ìpè yìí wọ́n rọra wọn ẹ lọ́hùn Ọ̀yẹ́gun Sọlámù Ṣùsùlà ẹ bá a parí dùn yìí o, àti ẹ̀yìn lọ́lẹ̀. Ẹ̀sùn o. Orúkọ ọmọ rẹ̀ sí ìlọ́tọ̀ láti oṣù kà. Kí ni ìbéèrè yín? Bí a ti bá bẹ̀rẹ̀ níyàwó lé ìfẹ́, ìyàwó ìyàwó alẹ́tọ̀ láti bá àbò ní ẹ̀kú láti gbà wẹ̀. Kí ni kí ìyàwó yẹn tó tó wá sí? Wọ́n ní èèyàn níyàwó lé kò wá lágbára láti gbà wẹ̀ kí ni táwọn ó ṣe kí ni tóbìnrin ó ṣe kí ni táwọn náà mọ̀ kò sí nǹkan kan tí ó ṣe kò sì sí nǹkan kan táyìn náà bá ṣe ṣùgbọ́n yóò máa ka yọ ọjọ́ tí o bá fi lè ṣe sùyàm tó bá ti dàyìn Ramadan ní ìgbà tára rẹ̀ bá mọ́kùn yóò san gbogbo gbèsè padà náà. zero nine zero five five three five five five five eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tó lu jábínà fáwọn àtàǹbẹ́ńbí àti fún àwọn tó ń bẹ lọ́nà tó jìn réré. hello. hello. aleykum salaam wa ó kọ́ yín. àgbà ìlú bàbá ti sáko. kí ni ìbéèrè yín mo kí ni ẹ kó ìgbẹ́ ọlọ́ọ̀ta ilé ọ̀sán dáadáa. àmì ẹ̀ṣọ́ kí ni ìbéèrè yín o. àti àdókòdà yọ̀ọ́ máa tuntun ọ̀yà. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. Uh, ọ̀dà. hello. sàmàlì. wàhálà ìṣẹ̀lẹ̀ ọ̀ṣun sílẹ̀ ọkọ̀ yìí. mo kí ni àlọ́ sọ̀rọ̀ láti ọ̀dọ̀ wa. kí ni ìbéèrè yín o náà mo fẹ́ bèrè ní kí ni aburú tí ó wà níbi tí ẹ máa sun òkú sí inú ilé aláwọ̀kọ́ ni ẹ. kí ẹ máa ṣe kí ni sínú ilé. kí ẹ máa sun òkú sínú ilé. ẹ̀kejì. náà ẹlẹ́kejì gẹ́gẹ́ bí ẹ̀sùn fún wa pé àwọn àyíká méjì wọ́n máa dá òkú wò nígbà tí wọ́n bá gbé sínú sàárè mú kàràkì nàìjíríà tàbí ẹbí àwọn èèyàn ní àwùjọ ìfowópamọ́ ń gbé kùpamọ́ bóyá fọ́dún kan fọ́dún méjì àdúgbò bẹ́ẹ̀ lọ ṣé ìgbà tí wọ́n bá tó gbé ọwọ́ sáré kí àwọn mọ̀lẹ́ka tó ṣègbèrè fún wa àti gbogbo ibi tó gbé wọn sí ju mọ́tò àyìn náà ni wọ́n ti ṣègbèrè wọn. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá kò tọ́ ike kọjá pélé láàsìn kò wá sí òkú tó bá ti kú ẹ lọ sin lórí jáde torí kò sí dáhìn fẹ́ fi sílẹ̀ lẹ́dùn a máa gbé pamọ́ sílẹ̀ wọn làwọn fẹ́ láti máa wo bàbá àwọn àwọn ọ̀fẹ́ láti sọ yá àwọn ni àwọn afẹ́ kọ́ bẹ́ẹ̀ nítòsí níbi tójú àwọn ti máa tó wọn wọ́n ti lọ wọ́n ti lọ dá ẹ má gbé wọn síbi tẹ́ ti wá sọ wọn tó sà tí wọ́n ti wá padà dé tẹ́ máa pè lẹ́yìn Allah orí ẹ̀ orí tẹ́ orí tẹ́ orí tẹ́ náà ni kẹ́ máa gbókù lọ. àǹfààní ńlá ń bẹ fáwọn òkú wa nígbà tá à ń bá ń sin wọn sórí tẹ́ nínú àwọn àǹfààní yìí òun náà nípa àwọn náà máa láǹfààní nínú àdúrà táwọn mùsùlùmí tí máa ń bẹ orí tẹ́ tá máa ń bẹ̀ wò àdúrà tán bá ń ṣe àwọn náà máa láǹfààní bẹ́ẹ̀. yàtọ̀ sókùtà sin sí kọ̀rọ̀ kan àbí inú àgbàlá wa tó ṣe pé àwọn ọmọ tá a gbé bàbá àbí ìyá wa tá a gbé sínú àgbàlá wa gan a lè má gbélé ẹnìkan kan tí a kókó kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ á bọ̀ ṣùgbọ́n sí pé tẹ́tì ẹ̀ máa rẹ̀ pẹ̀lú àdúrà kan ṣùgbọ́n kù mùsùlùmí tá a máa gbé lọ sórí tẹ́tì gbogbo ẹ̀dọ́ ọlọ́run tí bá ti ń bẹ orí tẹ̀yìn ẹ̀wò tí ń ṣàdúrà òkú tí náà máa nípìn nínú àdúrà yìí. wọ́n á ní gbàdá ti gbọ́ ibi tá a bá ti wọ sàárè ìta ìwọ sàárè mọ̀nìkà méjì mọ́ńkàrà àti nàkìr wọ́n wá sì béèrè lọ́dọ̀ yìí. wọ́n á ní tàwọn ẹni tí wọ́n máa kú wọ́n gbé wọn kalẹ̀ fọ́jọ́ gbọ́ọ̀rọ̀ fóṣù púpọ̀ fọ́dún ṣáájú kó di pé wọ́n sin wọn táwọn mọ̀lẹ́kà náà á bí wọ́n léèrè kí wọ́n tó dé sàárè àkọ́kọ́ ńgbà tó fi ṣẹ̀rẹ́ àti sọ pé ńgbà tó bá wọ sàárè ìgbà náà ni màlàkà ni wọ́n wá báyìí màlẹ́kà méjì so ńgbà tó bá tó wọ sàárè ni náà ni màlẹ́kà méjì wọ́n wá bí eléyìí tó túmọ̀ sí tọ́ni tó ti kú kalẹ̀ táwa gbókù rẹ̀ kalẹ̀ sínú atẹ́gùn tó náà sẹ́yìn wa kókó síbẹ̀ kò túmọ̀ sí pé tó bá lẹ́tọ̀ọ́ sí àkótí ní máa rí yà Hmm. kò túmọ̀ sí pé tó bá lẹ́tọ̀ọ́ sí ìkẹ́ kò tí ní máa rámì ìkẹ́ láti gbà tòṣùgbọ́n hmm. màlẹ́kì obìnrin rẹ̀ anábì sallallahu alaihi wasallam ó rò pọ̀ máa pé tó bá ti wọnú sàárè hmm. tó o bá sì ti wọnú sàárè màlẹ́kì ayọ̀ ni wá bí ọ àmọ́ pé ìyà àti kẹ́ ó ti lè máa rí ṣáájú kó tó di pọ̀ wọ sàárè yẹn gẹ́gẹ́ ẹni tó kú ni tó yẹ pé kìnìún lọ́pa màlẹ́kà méje ó bí ọ náà lérè nítorí pé ńgbà tó ti kú ọlọ́run ṣe nu kìnìún ní sàárè tiẹ̀ sọgbà tó jẹ́ pé nu kìnìún ní sàárè tiẹ̀ màlẹ́kà ògì lérè mbẹ́ eléyìí jẹ́ kó tó ṣe jẹ́. ẹ̀rọ. Naam, assalamu alaykum. Wa alaykum assalam wa rahmatullah. Ó kọ yín. Orúkọ mi ni Ọlábísí láti Olúkòkò. Kí ni ìbéèrè yín o? Ìbéèrè mi ni wípé tíyàn bá ní ìyá tí ìyá yàn sọ fún yàn wípé tóun bá kú o bíbá ẹni kan sin òun sí o tó dẹ̀ jẹ́ wípé àwa méjì ni ìyá yẹn bí tó dẹ̀ jẹ́ pé ẹ̀gbọ́n tèmi sáàdì ìyá mi ló wà pé kan sin òun sílé èmi tí mo wá ní àgbọ́yé ẹ̀sìn pé iṣẹ́ ló yẹ kan sin òun sí kí ni màá wá ṣe láàrin ìbéèrè alhamdulilayi n tẹ́sán náà ni kẹ̀sì lẹ́sìn kìí ṣe ohun tí ìyá yín tó ní kẹ́ẹ̀sì lópin ìgbà tí àsọtẹ́lẹ̀ ìyá yín ó ti takùtà lọ́wọ́ ti takùtà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nítorí di eléyìí báyìí ẹ gbìyànjú láti mú kí ẹnìkejì yín kó ná ọgbọ́kọ́ gbà kí ẹ fi lè ṣe ńtọ́tọ́ àti ńtọ́yẹ ẹ má sìn ìyá yín sílé orí tí ẹnìkẹ́ lọ sìn yá sí eléyìí ó sì túmọ̀ sí pé lọ ẹjọ́ wípé ti takùn tí ìyá yín sọ ẹsẹ̀ lọ rárá nítorí pé ẹ tẹ ẹ tẹlẹ ntí ìyá yín sọ ńgbà tí ntí ìyá yín sọ tọ́ta kun tọ́lọ́mọ bá tóníkàsì ọ̀tà kun táwọn ẹbí sọ̀rọ̀ bá àṣẹlẹ̀ tóníkàsì tọ́lọ́mọ bá lẹ tẹ̀lé ẹni bá sì tẹ̀lé tọ́lọ́ tọ́tara bẹ́ẹ̀ tọ́sẹ̀yàn kò sẹ́lọ̀n rárá kò sì tún sẹ̀yàn gan pẹ̀lú nítorí pé lójú ọ̀nà pé wọ́n fẹ́ tẹ̀lé tọ́lọ́ ó ti dàbí ìgbà tó ṣe pọ̀ sẹ̀yàn nígbà tá a bá ní ilé náà ní ilé náà ní ilé náà lásàsìn òkú wa sí lọ́pọ̀ àìmọye ìgbà àwọn ọmọ náà èyí tọ́jọ́ kì í tó sùn káwọn náà pàpà máa kábàámọ̀ wípé àwọn sin òkú àwọn sílé nítorí pé tí owó bá lọ́ọ́ fẹ́ rí lọ́wọ́ wọn wọn ronú pé létà àwọn jogún lọ́dọ̀ bí àwọn yìí nígbà tó ṣe pé àwọn lè tà káwọn fowó rẹ̀ káwọn fi ṣe nǹkan míì tó lè jẹ́ káwọn nílọsíwájú sẹ́ta bàbá àtìyá yín má lé ní àbíbá o ìgbà mí ẹ̀wẹ̀ ẹ rí i pé bàbá àtìyá tán láwọn sin sílé yìí báyìí àwọn gan alára láwọn ọmọ tó láwọn sin wọn sílé yìí wọ́n lè máa sọ pé bàbá tí ń bẹ lágboolé ní ìyá lẹ́nu hmm. ìyá tí ń bẹ lágboolé ni ò jẹ́ kí omi àlàáfíà inú ilé yìí ó tòrò torí pé ń ti sàárè rẹ̀ yọ sáwọn ń dalérú nínú ìgbàgbọ́ yorùbá hmm. yorùbá lẹ́bù so tó sì jẹ́ pé tó kù bá ti kú ó ti kú tiẹ̀ nù bóyá ní ẹsẹ̀ dìde tí ó tún jáde ó ti dọ́gbé ndà òkè yàrá anabi muhammad hmm. sallallahu alayhi wa sallam ó ní ana awwalu man tanshaqqu anhu al-ardu yawm al-qiyamah èmi là kọ́kọ́ ẹni tí lọ́ọ́ kọ́ lanu fún tó bá di lọ́la gbé ndà òkè yàrá tí màá jáde nù sàré mi hmm. kó tó di jẹun òkú kan sì tí ó jáde hmm. àfi kọ́ jẹ́ pé ṣe ìpáwọn ńlọgbà wòrán rẹ̀ wọ̀. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five five three five five five five eight àwọn nọ́mbà tó lu jábí nù. hello hello. hello. now ó kọ yín o. Ẹ̀lú. À ń gbọ́ yín orúkọ yín o. Ẹ̀lú. À ń gbọ́ yín orúkọ yín o. Ẹ̀lú. Ìyá. Ẹ̀lọ́. Wọ́n gbọ́ wá ń ti wọn. Ẹ̀lọ́. Orúkọ yín o. Èyí ń sọ láti kára. Láti kára, kí ni ìbéèrè yín? Ìbéèrè tèmi ni pé ẹni tó bá lọ sí òkú sí orí tẹ́. Hmm. Yóò wà pẹ́ kí wọ́n á jí òkú wù lọ sórí àbí àtọ́ máa ń ṣe lórúkọ sí ọ̀lọ́ba ìlú náà àdúrà. alhamdulilayi wọ́n ní tí ìbá sìnkú sórí tẹ́ tí ò pẹ́ tí ó jìnnà táwọn jíkùjíkù tí wọ́n jí òkú yẹn lọ sábà àtọ́ máa ń ṣe ọ̀lọ́ máa bókù yẹn akọ́ni pé ìwọ dáa ìwà burúkú pátápátá gbáà ni ẹnìkan máa jókòó gbé tẹ́lẹ̀ pé ọ̀bọ òkú náà tún rọ́nà lọ. Hmm lọ́wọ́ àwọn ọ̀daràn lọ́wọ́ àwọn àṣebàjẹ́ ayé gbogbo ẹ̀yẹ kí kálukú wá rántí ipa kù ọlọ́run gbé wa dìde kò síbi tá a fẹ́ sáwọ̀ àṣírí gbogbo ń tágbélé ayé ṣe yóò tù ẹ̀tọ́ ń jókòó nínú sàárè ìbéèrè bàbá yìí ó tún tọ́ka sí pé wọ́n jí lódindi ni wọ́n gbé lágbèéta torí tẹ̀sẹ̀ ọ̀là hàwùlà wàlà kú wọ̀tẹ̀ ìlà bó lọ́mìyàn ṣe dájú báwọn téèyàn náà ní bẹ̀rù pé lọ́jọ́ kan ọjọ́ kan ọjọ́ kan tó ná ọdún kù hmm. tó padà pàdé ọlọ́run ọba ẹlẹ́dàá wa níjọ́ tí ò sí rọ́ tí ò sí bójúbójú kan à ń fi pọ́ bọ́ yóò sí. Hmm. òkú yín ẹ máa ti lè jí gbé kúrò láyé ibi tẹ́ ẹ sin sí ẹnìkan bá bẹ orí tẹ́ òtí máa ń ṣàdúrà ọwọ́ ọ̀wọ́n bá ẹni tó ṣẹ́kù ní orí tẹ̀yìn làdó ọ̀mọ̀ bá yàtọ̀ sókù tí wọ́n ti jí gbé tí ò sí ń bẹ̀ mà. ṣùgbọ́n àdúrà ti yín ẹ̀yin tẹ́ ẹ jókòó ti yín mà ebìkíbi tẹ́yìn bá ti ń ṣàdúrà fún kọ́dà kó ṣe pé yàtọ̀ sí pé wọ́n jí gbé ó tún pòórá mọ́ wọn lọ́wọ́ àti ẹ̀mọ́ ibi wà nísìn tẹ́yìn bá ń ṣàdúrà yẹn máa bà á níbikíbi tó bá wà yín mà bàbá yín ni màmá pẹ̀lú gbọ́lọ́ adó ọlọ́mọ bá wọn kọ́dà kó sì kí wọ́n jí wọn kó níbi tẹ̀ sí wọn sí. ẹ̀lọ́. aleykum salaam wa rahmatulah ọkọ yín. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí wọn bá wà nínú àwẹ̀ hmm. èèyàn ní àǹfààní àti gbà èèyàn láti gbà pẹ́rẹ́ ọ láti gbé. ṣé èèyàn láǹfààní àti ṣe kí ni gbàgbé ló bá ti bá ní bí májíríà. ọ bí a bí a bá ní kàtà yẹn ní lókè. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run kò sí nǹkan tó burú pípé kí ẹni tí ń sọ sọ́yà ọgbà abẹ́rẹ́ sí àárẹ̀ tí máa ń ṣe lópin ìgbà tó bá ṣe pábẹ́rẹ́ tẹ́ fẹ́ gbà yẹn kì í sọ oúnjẹ hmm. nítorí pábẹ́rẹ́ wà tọ́jú oúnjẹ tẹ́gbẹ́tẹ́ máa ti gún yàrá ebi ọ̀tún pààyàn mọ́ hmm. ẹnikẹ́ni tó bá gbarú eléyìí ti jẹun àmọ́ tó wáyé pé abẹ́rẹ́ ibà tí ń ṣe ọ́ ni abẹ́rẹ́ àmódi tí ń bẹ pẹ̀lú rẹ ni kìí ṣe pé abẹ́rẹ́ tó túmọ̀ sóúnjẹ kò sí nǹkan tó burú ń bẹ rárá. wọ́n á ní tí bóyá èèyàn bá jẹ́ni tí ọ̀fìnkì máa ń dà láàmú irun kìí tí wọ́n máa ń fà símú yẹn. téèyàn lè máa fà símú apá kan nínú àwọn olùmọ̀ àwọn sọ pé fífà símú. kò bá ọ̀sùnyàmù jẹ ṣẹlẹ̀ ìjàbọ̀ sí jẹ. ẹ̀lọ́ mi. ẹ̀lọ́. ó kọ yín o. ìyá sẹ́ni ló ń sọ̀rọ̀ látọ̀jàgbọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé tí ọmọ ló bóyá mọ̀mọ́ bàbá rẹ̀ bá kú tó bá wà lọ́nà tó bá pè yí pé wọ́n kú tó bá ní kí wọ́n lẹ́dọ̀ọ́ tọ́lẹ́tọ̀ láti lè gbé lẹ́dí àbí wọ́n lè sìn kórè. ọ̀dà alhamdulilayi ẹni tí bàbá àbíyá rẹ̀ sọ láìsí tọ́wá ni wọ́n gbókùú lẹ́dí o tí wọ́n tẹ̀ láti wọ́n tẹ̀ lọ́rọ̀ rẹ̀ àbí wọn ní tẹ̀lé ìtọ́dọ́gba ni pé wọn ní tẹ̀ lọ́rọ̀ rẹ̀ hmm. nítorí pé ìwọ ló mú kẹwàá ni ìwọ lọ fẹ́ bá wọn wọ́n ìyà dànù kí ọmọ bàá jẹ wọn so gbogbo eléyìí kò nítumọ̀ hmm. àwọn gbọ́ bá jẹ́ pé a ti so òkú dàjọyọ̀ àti sọ òkú di ń tá a máa ṣe náwó nítorí ẹ̀ hmm. iná ní gbogbo orú àwọn àṣàkáṣà yẹn máa ṣúyọ mùsùlùmí bá ti kú anabi sallallahu alayhi wa sallam ó ní asri'u bil janaza ẹ yára gbókù lọ síbi tí ẹ ti fẹ́ lọ bò mọ́lẹ̀ mùsùlùmí wọn ilé òkú wọn lára ẹ tètè lọ gbé sí nítorí pé lílọ lára yun kò bí àǹfààní fẹ́nikẹ́ni kò gbé sókù kò gbé sẹ́yìn èèyàn rẹ̀ nítorí pé sókù bá ti pẹ́ ńlẹ̀ tẹ́ ẹ̀ bá lọ gbé sí arọ́ yìí padà hmm. kódàkódà òkú mi akókú lọ́wọ́ arọ́ tí bá fẹ́ lọ lára títí di ẹ̀yìn áṣù kó tó di pẹ́ẹ́sì sọ láti sí lára tẹ́ ẹ̀ gbé nǹkan gidi lé ńkùn tí ò ní jẹ́ kó máa wú tẹ́ bá débẹ̀ ní áṣù rẹ̀ ń pé gbaná lẹ fẹ́ wẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yà yín lẹ́nu. bẹ́ẹ̀ mi ò ti ṣe owó kalẹ̀ gẹ́lẹ́ ma eléyìí ọ̀dà eléyìí ọ̀tọ̀ amẹ́sọ̀ sí kí wàá lọ gbé kalẹ̀ fúngbà pípẹ́ ìgbẹ́jọ́rọ̀ ọmọ olóòkú kan bọ̀ ọkọ̀ àbọ̀ bàbá rẹ pàtàkì rẹ pàtàkì ló ló ti wá wò tẹ́lẹ̀ hmm. nígbà tí wọ́n wà láyé láàyè ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ nínú wọn kò fẹ́ wọ́n kí làwọn òbí yìí ń jẹ kí làwọn òbí yìí mu orí ìbùsùn wo làwọn òbí yìí ẹni wọ́n ń sùn báwo nìgbésí ayé ṣe rọrùn ìṣòro wo ni wọ́n bá pàdé nínú ìgbésí ayé kò fẹ́ kọ́mọ mi àwọn kan máa retí kí ìyókù ni ẹ máa ránṣẹ́ sí wọn pé bàbá rẹ̀ ọ̀nà gbádùn bàbá bá fẹ́ kú kókó kákúkú sòkú wọn lẹ́ẹ̀kan hmm. bàbá ẹ̀pọ̀ lọ́ọ̀ ló ní kí wọ́n máa sòkún nítorí dájú ní pẹ̀lú ìṣètò bẹ́ẹ̀ hmm. àmọ́ ń gbọ́dọ̀ pọ̀ takotọ́ ọlọ́run ọba ọ̀gbà kẹsí ẹ̀rì tí wọ́n ran agun sí wọ́n ran agun tí wọ́n tẹ̀bà tí oníkálukú wọn wọ́n á sòkú dàjọyọ̀ ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ ọgbà mi náà wọ́n tún máa ṣépè fún yàn yóò tún máa sáámi hmm. nígbà tí bàbá rẹ màmá rẹ kú ìwọ asọdàjọ yọrẹ gẹdẹ òpè àwọn èèyàn pẹjẹwẹ mú bẹ̀rẹ̀ àwọn ń lù wọn ń tẹ kọǹgọ ọmọ lù wọn ń lùlù sí ọmọ bàbí wọn ń tàdéréke wọn tún wá ń dání pọ mọ sí irú ẹ fún ọ ọlọ́nsà mi èpè èpè burúkú hmm. tó ń bàbá wa kú màmá wa kú á ṣòfò èèyàn tó tún yẹ ká tún gbà láti máa ṣòfò owó lórí rọ hmm. lórí ẹtẹjẹ rọ torí ẹ ẹ̀dá bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ lẹdá o ẹni tó wà nílé kọ́ mọ́ gbọ́rọ̀ sí ẹni tó wà ń dalẹ̀ lẹ́nu ìpè ẹ̀dá wọn dúró kí n fi dé kí ni ọba ṣe ń gbọ́ ọba dé tí wọn ló mú kẹwàá ni tó sì mú yà lọ fún wa àbí báwo ẹ̀mí ìpè àwọn ológun. aleykum salaam wa rahmatulah ó kọ́ yín. ó jẹ́ mi ní plan láti ìyàgbá ìlọ́gbẹ̀gbẹ̀. láti. ìyàgbá àbòtí lọ́sẹ̀kẹ̀. sọ kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wọ́n jẹ́ nípa láàyè ìwé lọ́gbẹ̀ àwọn ìfúnmọ́ ìyá rẹ̀ ìdíje àti ìfúnmọ́ nípa ọmọ ìta ìyá wọ́n ti tún gbọ́dọ̀ bàbá ẹgbẹ́ sábà ní kéré tàbí kéré àwọn ìjọ tó ń fún ní ẹ̀sà bí wọ́n gbé àbí àbíkà àti ìdílé ní ilé káàkiri ọba ìdílé ní ilé káàkiri ọba ìdílé ní ilé káàkiri ọba ìdílé ní báyà látàrí pé wọ́n jọ ń ṣòwò lẹ́gbẹ̀ẹ́ ara wọn. àbí kájọ máa gbé ládùúgbò. àbí kọjá pé mọ̀lẹ́bí hmm. àbí kó sì jẹ́ pé aládùúgbò sáládùúgbò hmm. kọ́ máa ń ṣe àjọ alágbèéká. wọ́n ní sọ́tọ̀ àbí ọ̀tọ̀ kọ́tọ̀ àdádálẹ̀ lásán ni lábẹ́ òfin ọlọ́run kásádùá ìlànà ni màmá hmm. ń gbé ká àdágbà sí yóò máa wá bí ṣẹ́kìlẹ̀ ń dàwórí eléyìí bídà ni wọ́n pè wọ́n máa ń pè ní bídà tó ìdọ̀fìyà bídà ni látàrí ọ̀nà tẹ́gbẹ́gbà torí ẹ̀ kọ̀tọ̀kọ̀tọ̀ náà nígbà tí àwọn ẹni tí kò fódodo tí ó sì fẹ́ tẹ̀ lódodo táwọn bá fẹ́ wíru ń ta wí wọ́n lè pé ó tún ní ká má ṣàdúrà máa o kò sẹ́ni tó ní ká má ṣàdúrà àmọ́ àdúrà àdádálẹ̀ lọ gbọ́dọ̀ sí i torí àdúrà àdádálẹ̀ ò lè rí bí sí nínú òfin ṣẹ̀ríya àfikọ́ pé abẹ́ àbúradà àdádálẹ̀ náà ni ó tún máa ṣubú sí i torí di eléyìí ẹ sì rí i pé gbogbo ọ̀rọ̀ àdúrà náà gan ẹ sì pé torí káàdùn ọ lè gbà náà lẹni tí ọmọ bá wọn sí òfin máa ṣe nítorí nǹkan tá a rí gbà ń bẹ owó tá a rí gbà ń bẹ sàrà tá a rí gbà ń bẹ òun náà ní tọjá sànàbì Muhammad sallallahu alaihi wa sallam oní man amila amalan laysa alayhi amruna fahuwa ẹnikẹ́ni tó bá ṣe nǹkan kan tí ìsàlà pa láṣẹ kó ṣe á dàka aya rẹ̀ padà fún torí arọ àwọn tí máa ń ṣe bẹ́ẹ̀ kí wọ́n jáwọ́ ńbẹ̀ ẹ lè jẹ́ àdúrà ọlọ́sẹ̀ọ̀sẹ̀ ó lè jẹ́ olóṣooṣù ó lè jẹ́ ọlọ́dọọdún gbogbo àdáda lẹ̀ ní lábẹ́ òfin ọlọ́run náà. Hello. Hello. Salaamaleykum. Aleykum salaam wa rahmatulah. Ó gbọ́ yín. Orúkọ mi ni Kàmágún Abdulkareem láti wo. Niger Republic. kí ni ìbéèrè yìí. Niger Republic. kí ni ìbéèrè yìí. ìbéèrè mi lórí ẹ tí a bá ń tọ kùránì lọ hmm. ẹ nínú lórí kọ̀ǹpútà àdúgbò ìdájọ́ lọ́wọ́ tí ìdájọ́ mọ́tàfọ́ náà ló ń bẹ fún àbí ẹni tí a bá ń tọ nínú ẹ nínú mọ́tàfọ́ onílàdà rẹ̀ yàtọ̀ ìbéèrè mi ni. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Hmm. ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà tí hmm. ẹ kàlù alákẹ́ tí wọ́n ní ẹ̀kẹ́ ṣáwọ́ ọwọ́ sínú ọkẹ́ rẹ̀ wọ́n mú sí ìbéèrè lu sí ẹ̀rọ aláyẹn ti já ní àbínú tàbí àbíyàlọ́ lábẹ́. ọ̀dà náà. masha allah. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa pé táwọn bá ń kí alukur'an látara alukur'an tí gbé sínú ansẹ́tì àbí látara alukur'an eléyìí tá a gbé sínú kọ̀mpútà ṣé bákan náà ni olúwa rẹ̀ rí àtẹni tó kúkú gbé mushaf lọ́wọ́ ní alukur'an lọ́wọ́ tí ń ké láti inú rẹ̀ tààràtà kò sí ìyàtọ̀ láàrin wọn nítorí pé ìtiwọ́ náà ń ké mushaf náà ni ṣùgbọ́n wọ́n gbé sínú handset mushaf náà ni ṣùgbọ́n wọ́n gbé sínú kọ̀mpútà lópin ìgbà tó ti jẹ́ kó alukur'ani náà ló ń ké ní tó ń wí jáde lẹ́nu rẹ̀ ń lọ jà hmm. tó fi máa gbalada mẹ́wàá mẹ́wàá lórí ara fi kọ̀ọ̀kan. tó bá jẹ́ pé láàdá téèyàn tún máa gbà ní látàrí pé èèyàn wá alukur'ani kò sí ìyàtọ̀ láàrin rẹ̀ àtẹni tó gbá alukur'ani náà lásán lọ́wọ́ nípa pé kur'ani ni wọ́n ń wò kur'ani ló náà wò láti fi ké ní tó ń ké pẹ̀lú gbọ́lọ̀ wọn náà tún ní ládàá kan wo alukur'an eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́à. wọ́n ti ẹ̀ máa ṣàlù àlá tán tó wá jẹ́ pé látàrí ó ronú lọ sídìí ọ̀rọ̀ obìnrin àbí ó rí nǹkan kan ìdí rẹ̀ wá le. sọ ìdí tó le yẹn sí ọ̀bàlù àlá jẹ́ lópin ìgbà tó bá ṣe pé nǹkan kan jáde pé nǹkan kan bá ti jáde bí ìtọ̀ rèké ajẹ́ pé wàá lọ tábà wàá fọ gbogbo abẹ́ rẹ dáadáa wàá wá tún àlọ́ aláyẹ̀ sí nǹkan kan jáde ìdí rẹ kàn lé ni kò sí tó sàlọ́ àlá rẹ náà. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ọkọ yín. àmì àbùsọ̀lámù abdulmajid. láti wo. láti ìdìbò. láti. ìdìbò. kí ni ìbéèrè yìí. bẹ́ẹ̀ ìbéèrè mi ni pé tí èèyàn bá wà ní àdúgbò kan. Hmm. wọ́n gbé mọ́tàdínlógún lọ́wọ́ àǹdẹ̀sì ṣùgbọ́n wọ́n sáré tó súnmọ́ àwọn ìlú tí wọ́n ti gbé ga ju ibi tí àwọn ìlànà wọn gbé sílẹ̀ tó yẹ ti sọ̀rọ̀ àwọn tí wọ́n tí wọ́n gbé tó yẹ ti fi mọ́tò bá sí ẹ̀rọ tó yẹ lọ sí ibi tó díẹ̀ díẹ̀ díẹ̀ tó gbé ibẹ̀ kò tí ọ̀rọ̀ àti àti mímu àti mímu pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìjẹbi ọmọ àdúgbò tó bá. ayélujára ṣẹlẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ẹ̀yà ìpè ó ti oríra wọn plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello. naam. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah. orúkọ yín. ẹ̀jọ̀ mi fẹ́ bẹ̀rẹ̀ kọ́ńtù kọ́lọ́wọ́ kéèké kìlọ̀ ń pè láti kájíjà kìlọ̀ ń pè láti mẹ́ńbọ̀lù. naam kí ni ìbéèrè yín. jọ bí ó ṣe máa ń káwọn obìnrin máa kírun lé ní friday hmm. ẹ jọ pé a lè dúró after jumat láyé láti pè abánipò kí ìwà ti tẹ bẹ. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run obìnrin kì í sọ̀rọ̀ yàn lórí tiwọn kí ni pé kí wọ́n lọ sí jùmọ̀á ilé ni wọ́n ti ṣe sọ láti wọn hmm. sọ láti tí wọ́n bá sì ṣe ń lé ọlọ́lá ju sọláàtì tí wọ́n lọ sí mọ́ṣáláṣí lọ. àmọ́ tó bá ń tọrọ pé àwọn fẹ́ lọ mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam ó ní ká má kọ̀ fún un. òní la tamna'u ima Allahi masajid Allah wa salatuhunna fi buyutihinna khayr. ẹ má kọ̀ fún àwọn obìnrin àwọn ẹrú ọlọ́ọ̀ láti lọ sí mọ́ṣáláṣí ọlọ́ọ̀ láti lọ sí sọ́lẹ̀ ṣùgbọ́n sọ láti wọn tó bá sí ń lé wọn ló lóore jù ó lóore jù sí mọ́ṣáláṣí náà ìbéèrè wọn wá ni pé ṣé tí àwọn bá ṣe sọ̀látò bọ́ọ̀rù nílé lọ́jọ́ júmọ̀ yẹn táwọn máa retí kán parí sọ̀látò júmọ̀ àná ni káwọn tó ṣe hmm. àbí tó bá ti hàn pásìkò ti wọlé tà ìwọlé àwọn lè ṣe tó bá ti hàn sí pásìkò ti wọlé ẹ ṣe sọ̀látò bọ́ọ̀rù yín láì dúró de pé ó dìgbà tí wọn bá tó ṣe sọ̀látò júmọ̀ à nítorí pé obìnrin obìnrin náà ni ó ṣẹ́kù hmm. kò ní yí padà kọ́dọ̀kùnrin nítorí jíjí obìnrin ni ò sí jọ́ràn yàn lórí tí pé kẹ́ ẹ lọ sí jùmọ̀à àmọ́ tẹ́ ẹ bá lọ ò tẹ́ ẹ sì sọ̀látù jùmọ̀à ó ti tó ọlọ́run gbà. Hmm. àmọ́ torí pé ẹ bá jóbìnrin wọn ní kì í sọ̀ràn yàn lórí kẹ́ ẹ lọ sí jùmọ̀à. tásìkò jùmọ̀à bá ti tó tẹ́ máa ti pèpè fún sọ̀dà ẹ̀yin lè ṣe sọ̀látù bọ́ọ̀rù tì í ẹ̀ ní ìdí láti dúró de jàmáà kí wọ́n parí jùmọ̀à náà ẹni tí ń bùkátà aru tó ń sa rẹ̀ kò gbọ́dọ̀ ṣe sọ̀látò bọ̀họ̀ kí wọ́n tó parí sọ̀látò jùmọ̀ nítorí pé ó lè gbádùn kó tó di pé wọ́n parí sọ̀látò jùmọ̀ tí ó lọ mọ́ṣáláṣí arìnrìn àjò nítorí pé ó lè pèrò rẹ̀ dà kíkó ní ti fẹ́ máa gbélé yìí nìsín òun ò tiẹ̀ já rìnrìn àjò má hmm. sọ̀júmọ̀ ọba di ọ̀ràn yà lórí rẹ̀ ẹni tó dúró ta láàárẹ̀ òun náà lára kò gbọ́dọ̀ ṣe sọ̀látò jùmọ̀ kò gbọ́dọ̀ ṣe sọ̀látò bọ̀họ̀ ó nítorí pé ẹni tí ń tọ́jú aláàárẹ̀ ó ṣeéṣe kọ́lẹ́ pẹ́ lómi àwọn arọ́pò rẹ̀ ń bẹ̀ kó tó di pọ́n parí sọ̀ láti ọjọ́ mọ́ àbáláàárẹ̀ rẹ̀ òun náà lè sára kúsá kí akọ́ gbọ́nra nù kọ́ gbádùn kó tó di pọ́n parí sọ̀ láti ọjọ́ mọ́ àmọ́ obìnrin kò ní yí padà kọ́ dọkùnrin torí ẹ̀ náà sọ pé tásìkò sọ̀láàtù bá ti wọlé tàì wọlé obìnrin ti lè láǹfààní àti lè ṣe sọ̀láàtù bóhòrò tiẹ̀ láì dúró de kí wọ́n parí sọ̀láàtù jùmọ̀. Hello aleykum salaam wa rahmatulah orúkọ yín. ẹ fàáfù àná láti lọ sí. láti. ìbéèrè mi ni pé ẹni tó bá rìnrìn àjò láti lo láti London wá sí Nàìjíríà tó hmm. wá lò bí ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ mẹ́rin pé hmm. ó máa kí fún ìrìn àjò kan ṣe pàmà sí àti pé ní mọ́bìlì báwo ló ṣe máa kí mọ́gbìn ṣé fọ́sìn ni àbí ṣé fọ́sìn ọ̀gbìn. alhamdulilayi ẹni tó bá ti ibì kan tó bá travel lọ síbi kan tí ó sì pẹ́ tó bẹ́ẹ̀ ṣe wíwù hmm. yóò lo ọ̀sẹ̀ mẹ́ta immediately tó bá ti débi tí ń lọ kí sọ orin àjùmọ̀ yóò máa pè sọ láti rẹ̀ nítorí pé ìtọ́dọ́gba tó fẹsẹ̀ rinlẹ̀ jù nínú ẹni pé tí arìnrìn àjò tó bá ti mọ̀ pé tó ń lọ yìí òun lọ́jọ́ mẹ́rin jù bẹ́ẹ̀ lọ tó bá ti débẹ̀ tà débẹ̀ kìí sárìnrìn àjò má yóò máa pé sọláàtì rẹ̀ àmọ́ nílò tójọ́ mẹ́rin tó bá débẹ̀ arìnrìn àjò ni yóò máa gé sọláàtì rẹ̀ kúrú. ẹ̀wọ́n ní tó bá tiẹ̀ jẹ́ pé arìnrìn àjò lèèyàn bá tiẹ̀ jẹ́ kéèyàn láǹfààní àti máa ṣe kọ́sù rákà mẹ́rin kéèyàn máa ṣe méjì méjì ṣé báwo láti wá máa gé mágírìbù sí méjì. Hmm bóòlù á sì máa gá àṣùbà sí méjì àṣùbà àwọn ege méjì magrib náà àwọn ege sí méjì torí ìlànà wọn máa ń pe magrib nínú sẹríya ní sọláàtì al-hadir sọláàtì ẹni tó wà ń lé ẹ̀bá wà lórí ìrìnàjò ẹ̀bá wà ń lé pàkà náà ni pàkà mẹ́ta náà ni kò dínkù mm. eléyìí jẹ́ oṣù jù. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. maaleykum salaam wa rahmatulahi wa barakatu. wọ́n kọ́ yín. na yusuf ló ń sọ̀rọ̀ kí ni ìbéèrè ẹ dákun ẹni tí ṣe sọ́ọ̀mù àmọ́ ní ṣọ́ọ̀bù ẹ̀ ó rí nǹkan mọ́lẹ̀ kó lè máa tà bákan náà nílé náà ó gbé nǹkan náà kọ síwájú ilé fún ṣọ́ọ̀bù gba àwọn ilé iṣẹ́ ní sọ́ọ̀mù lẹ́sẹ̀ òfin ọlọ́run bá sílé wọ̀ ká máa rí nǹkan mọ́lẹ̀ ká máa

á sọ pé o ti ṣẹbọ sọlọ ní ẹbọ kékeré èyí tó yẹ pé tó bá kú lórí rẹ ò ní sórí rẹ. láàhìláhìlá. so torí pé eléyìí àwọn ń pè ní shirkun asghar ò ní sórí rẹ ọ wọ nánà nígbà tí wọn bá kọ gbọn gbogbo rọbìṣì yẹn nù kó lára rẹ tán ẹ̀yìn ìgbà náà ló tó wa láǹfààní gbọyọ láti wà lìjànà. ìbéèrè tó ní ìbéèrè ṣiṣẹ ọ pàtàkì ẹ kó pọ̀lọpọ̀ ló ṣubú sínú orú àṣìṣe burúkú yìí hmm. àṣòro àṣokọ àlọ́ so àjípè hmm. àpè kan ìka tó sùn àtọ́lá so àtọ́lá gbogbo ẹ̀ pátá ńlọ́pọ̀lọpọ̀ ṣubú sílẹ̀ hmm. wọ́n di taramara wọ́n di tapamapa wọ́n di gbogbo gbogbo bí àgbákò hmm. a'udhu billahi minash shaitani rajim so mùsùlùmí là wà gbogbo àdìkàmù gbogbo àsúrọ gbogbo àrìmálẹ̀ kò sínú islam tó lọ́n fìrán nàbì muhammed sallallahu alaihi wasallam ó sàtì ẹ̀ka kátìrà débi pé anabi náà ni ẹ lọ rí eléyìí má di àrò anabi mm. náà ni ẹ lọ wọ́n yìí sí ṣọ́ọ̀pù tó bá jẹ́ pọ́tọ́. Mm. mo lè ta rí rádaràda ẹlòmíràn tó lọ bá òun wọ́n sí wọn ìṣẹ́lẹ́bọ̀ òun ò ṣe kẹfẹ́rí sọ́lọ̀ torí lè má mọ àwọn ló fọ́ àwọn ẹlẹ́mọ̀ tó bá ń ṣe bẹ́ẹ̀ ni ṣe mùsùlùmí gidi babaláwo lónà sọ lábẹ́ òfin ọlọ́run gbogbo ẹni tí wọ́n fọ́n nírú nǹkan babaláwo ni kò bá pera ẹ̀ lè máàmù kò bá pera rẹ̀ ládàáni. salaamaleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah ọ̀gbìn kankan. láti wo. láti us. náà kí ni ìbéèrè yín náà bá kí àwọn dókítà àbẹ́bí àwọn ṣèfò wa pé nínú sọ̀láṣí rẹ̀ tó bàbá ṣe máa wò pọ̀ náà hmm. ṣé ó wà ṣé ó yá ká tẹ́wọ̀ ṣé pẹ̀tẹ̀ ìlú ló pẹ̀tẹ̀ nílẹ̀ ṣé ká tẹ́wọ̀ dàrú ká wà tẹ́wọ̀. naam a ti gbọ́ yín o. ṣèjọ́ a ti ń wà lọ́kàn. alhamdulilayi tí a bá ṣe wítìrì tá à ń ṣàdúrà níbẹ̀ hmm. kò sí ní tó burú pé ká tẹ́wọ̀ àmọ́ fọwọ́ yẹn bọ́jú hmm. nítorí pé kò sí nínú nǹkan tó ta kò fi ọlọ́run pé kẹ́ ẹ gbé ọwọ́ sókè nígbà tẹ́ ń ṣàdúrà nínú wítìrì. Ànábì sallallahu alaihi wasallam sọ pé inna rabbakum hayyun karim hmm. wa innahu la yastahyi an yarfa'a ilayhi 'abduhu yadayhi thumma yarudduhuma sifra. onítìjú ọlọ́rẹ̀ ńlọlúwa ẹlẹ́dàá yìí ojú àti ẹ̀ máa ti pé kẹ́rú gbọ́wọ́ sókè tọrọ nǹkan nínú sábàbí kádùn ọgbà ní ọwọ́ tẹ gbé sókè yẹn hmm. ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ fi bọ́jú. hello salamu aleykum. wa aleykum salaam wa rahmatulah orúkọ yín. bíńtà ní sọ̀rọ̀ látọ̀lọ́pẹ̀ náà. kí ni ìbéèrè yìí. ìbéèrè mi pé sọ yẹ kọ́ ọmọ mùsùlùmí òdodo kọ́ ọmọ tọ̀ sí. tọ́ alhamdulilayi wọ́n ní sọ yẹ kọ́ ọmọ mùsùlùmí òdodo kọ́ ọmọ tọ̀ sí kọ́tọ́kọ́tọ̀ náà hmm. kọ́tọ́kọ́tọ̀ náà. à ń sẹ́ sàlàyé gbogbo orí eléyìí náà gbogbo gbà kọ̀tọ́kọ̀tọ̀nà kí mùsùlùmí ọmọ tọ́tì àti pé owó kówó tẹ bá pa nídìí ọtí haramu torí pé muhammed sallallahu alayhi wa sallam òní inna allaha idha harrama shay'an harrama thamana tọ́lọ̀ ń bá léwọ̀ owó tí wọ́n bá zero nine zero five five three five five five five eight. hello. hello. ó ń kọ yín o. salaam aleykum. aleykum salaam. abdulaziz ọgọ́rùn láti gbọ́ba. kí ni ìbéèrè yín. ìbéèrè mi pé bẹ́ẹ̀ máa ń wà nínú àlùwàlá ọ̀rẹ́gùn. èyí ti wà nínú àlùwàlá ṣùgbọ́n báwa fi kan mú ìrìn àbáyá kọ́kọ́ fún abẹ́bẹ̀ gbogbo àwọn. pé àlọ́ náà yẹn ti bàjẹ́ lóko alhamdulilayi ẹnikẹ́ni tó ti lálùwàlá tó wá fọwọ́ kan abẹ́ rẹ̀ lọ́nà tó ṣe pé kò sí gàgà láàrin ọwọ́ rẹ̀ àti abẹ́ rẹ̀ kò sí gàgà láàrin ọwọ́ rẹ̀ àti abẹ́ rẹ̀ àlùwàlá rẹ̀ ti bàjẹ́ nínú àdìsí anábì muhammed sallallahu alayhi wọn ni màmá sàdàkàrọ́hó fẹ́lẹ́ tọwọ́ bá ẹnikẹ́ni tó bá ti lè kan abẹ́ rẹ̀ kó tún àlùwàlá sí Ah, láàrin ìṣẹ́jú kan péré tí ó kù tí a ní ká wo ìpín bí ẹyọ kan sí kó tó di pé a máa lọ èyà plus two three four eight zero eight three two nine three eight nine six or zero nine zero five five three five five five five eight. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah. ọkọ Ibrahim Sọlá torí tàbí ara. Kí ni ìbéèrè yín pápá wá? Ìbéèrè mi ni pé ẹni tó fi ọtílẹ̀ fi fún ní Ramadan kọlà. Hmm. Fáàdì mọ̀ pé lẹ́yìn tó ti gbèsè ọlọ́run sí ní ẹlẹ́bẹ̀ẹ́ sí nígbà wọn rẹ̀. Hmm. Yàtọ̀ sí ìrìn àdè pé nǹkan tó ti fìyàmù àbí nǹkan ti fìyàmù ẹ̀ sàn. Alhamdulilayi tí ó bá jẹ́ pé èèyàn mutí tí aburú ọlọ́run nígbà sọ láti rẹ̀ tó ti wá sẹ́ lórí rẹ̀ fún ogójì ọjọ́ rọmọbọ́nà wa dé ogójì ọjọ́ yẹn tó pè hmm. bẹ́ẹ̀ gbogbo ogójì ọjọ́ yẹn rọmọbọ́nà wọnú ẹ̀ sáwọn a sọ pé yọọ máa ṣe sọláàtì lẹ́ẹ̀mejì méjì ni àti pé kí n ló ṣe sùyàmù rẹ̀ àwọn ni pé ọlọ́run bò ní gba sọláàtì rẹ̀ bá nàbì sallallahu alaihi wasallam ti ṣe sọ hmm. ṣùgbọ́n bí wọ́n ti wá ní kọ́ máa ṣe ìgbà tó ti jẹ́ pọ́lọ̀ òní gbà yọọ máa ṣe náà ni ìbọn hmm. ló kó bára rẹ̀ àbí rọmọbọ́n náà ṣe déyìn àṣedànù ló wọ́n ṣe nínú gbogbo rọmọbọ́n yẹn ṣùgbọ́n sọláàtì rẹ̀ yẹn ò ní gbà kò pé kí sùyàmù rẹ̀ kọ́ má gbà nítorí pé n tó mú kí sọláàtì rẹ̀ ọmọ gbà òfin ọlọ́run náà ni àmọ́ ni ó tún gbọ́dọ̀ sí mm-hmm. so nítorí délé ìkókó bá sùyàmù rẹ̀. naam jazakumullahu khairan ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kí Allah kó bá san ọlẹ́sùn lórí láyé bí àti ní ọ̀rẹ́lẹ̀ ẹ̀yàmá ẹni tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan látìgbà ìwánà ni Sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé lógúnmọ̀ṣọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà láti òkè àdó akíntola tí wọ́n dìjọ kọ́ wọ́rin wá jazakumullahu khairan ọ̀làdùnní bello òǹlọ́kọ̀ ti tèmi títí ọ̀la òde látún pàdé lórí ètò yìí kan náà ní mo dágbére fún wa yìí pé sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu.